ẹ forúkọ àti fọ́tò ọbásanjọ́ sára owó tẹ́ ẹ fẹ́ pààrọ̀ yìí o àtìkù ló rọ̀ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ níbikíbi tí olórí orílẹ̀-èdè wa tẹ́lẹ̀ rí olóyè olúṣẹ́gun àrẹ̀mú òkìkíọlá ọbásanjọ́ bá wà lásìkò yìí ṣìkìní inú rẹ̀ yóò máa dùn orí rẹ̀ yóò sì wú bó bá gbọ́ nípa àmọ̀ràn gidi kan tí igbákejì rẹ̀ tẹ́lẹ̀ rí àtìkù abubakar gba ààrẹ muhammadu buhari àtijọba rẹ̀ ọkùnrin náà sọ pé kí wọ́n forúkọ àti fọ́tò ọ̀gá òun àtijọ́ náà sára ọ̀kan nínú àwọn owó náírà tí wọ́n fẹ́ pààrọ̀ àwọ̀ rẹ̀ láìpẹ́ ó ní nǹkan ìṣírí ló máa jẹ́ fún àwọn ìran tó ń bọ̀ lórílẹ̀‐èdè yìí láti wo àwòkọ́ṣe Ọbásanjọ́ torí kò sí méjì igi obì nígbó ó léèyàn àmúyangàn aṣáájú takuntakun lẹ́bọra òwì ṣe gẹ́gẹ́ báwọn èèyàn kan ṣe ń pè é Àtíkù sọ̀rọ̀ yìí lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ karùn-ún oṣù kọkànlá yìí nígbà tó ń kan sáárá sí Ọbásanjọ́ fún bó ṣe ṣètò ìpàdé àlàáfíà láàrin àwọn alágbára ayé méjì tí wọn kì í rí mi ara wọn láàtàn fọjọ́ pípẹ́ ìyẹn ìjọba orílẹ̀-èdè Ethiopia àti ẹgbẹ́ òṣèlú Tigray tí bàbá náà sì parí ìjà wọn nítùbí ìnùbí táwọn aláṣẹ méjèèjì fi gbà láti jogun omi tí wọ́n tún dì mọ́ra wọn. fún ohun tó ju ọdún méjì sẹ́yìn lẹgbẹ́ òṣèlú Tigray People's Liberation Front ti wàákò pẹ̀lú orílẹ̀-èdè Ethiopia tí iná ìjagun abẹ́lé sì ń gbóná geregere níhà àríwá orílẹ̀-èdè ọ̀hún ọ̀pọ̀ ẹ̀mí tó ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ ló ti bógun burúkú ọ̀hún rìn ṣùgbọ́n láìpẹ́ yìí ní àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ ìyẹn African Union yan Ọbásanjọ́ láti ṣáájú ikọ̀ apẹ̀tùsáwọ̀ kan láti wá ojútùú sí lọ́gbọ́lọ́gbọ́ náà lẹ́yìn ọjọ́ díẹ̀ tí Ọbásanjọ́ wọlé ìjíròrò pẹ̀lú ìjọba Ethiopia àtàwọn ẹ̀yà tó fẹ́ yalọ náà ni wọ́n gbà láti sinmi agbaja títọ̀túntòsì wọ́n sì dì mọ́ra wọn tí wọ́n ya fọ́tò pẹ̀lú Ọbásanjọ́ tí wọ́n sì ń rẹ́rìn-ín àlàáfíà bó ṣe wà nínú fọ́tò àti fídíò tí wọ́n gbé jáde lẹ́yìn náà nínú ọ̀rọ̀ ìwúrí tí Àtìkù gbé sórí ìkànnì Twitter rẹ̀ ó kọ ọ́ báyìí pé inú mi dùn gidigidi mo sì ń yàyọ̀ ìwà kíkanjú àti àpọn ọlọ́lá jùlọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ láti dá àlàáfíà padà sórílẹ̀-èdè Ethiopia kò yà mí lẹ́nu o mo mọ ọ̀gá mi dáadáa bí ẹni mowó bó ṣe ṣe lórílẹ̀‐èdè Liberia àti south Tome and Principe nìyẹn nígbà tá a fi jọ wà lórí àlééfà tá ò bá ti ẹ̀rù àwọn nǹkan míì Ọbásanjọ́ tó ó sì yẹ lẹ́ni tí wọ́n ń fi ẹ̀bùn olùwá àlàáfíà àgbáyé ìyẹn Nobel Peace Prize dá lọ́lá màá dárúkọ ẹ̀ mọ́ àwọn tí wọ́n máa fún lẹ́bùn náà tásìkò bá tó ilẹ̀ Áfíríkà ṣoríire láti ní irú àgbà ọ̀jẹun ṣèjọba bí olóyè Ọbásanjọ́ tó fẹ́ràn ètò ìjọba àwa ara wa dáadáa ọkùnrin tó yẹ kí orúkọ àti àwòrán rẹ̀ wà lára owó náírà ilẹ̀ wa tí wọ́n fẹ́ tún paláró báyìí láti lè fún àwọn ìran tó ń bọ̀ ní ìṣírí pé kí wọ́n lẹ́mìí ìfaraẹnirúbọ àti ìfẹ́ orílẹ̀-èdè ẹni àti ilẹ̀ adúláwọ̀ bíi tiẹ̀ mo rọ ìjọba Buhari láti gba èyí yẹ̀ wò lórúkọ èmi àti ìdílé mi mo kí ọ oríire o ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ GCFR mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún làákàyè ọgbọ́n àti ọgbọ́n inú tó fún ẹ èyí tó ń lò láti túkọ̀ nàìjíríà àti ilẹ̀ áfíríkà sọ́nà tó tọ́ yàtọ̀ sí àtìkù olùdíje fúnpọ̀ ààrẹ lẹ́gbẹ́ òṣèlú all progressives congress apc aṣíwájú bọ́lá ahmed tinubu náà ti gbóṣùbà sàdánkátà fún ọbásanjọ́ bẹ́ẹ̀ làwọn aláṣẹ orílẹ̀-èdè ilẹ̀ áfíríkà kan títí kan àjọ ìṣọ̀kan àgbáyé united nations àtàwọn ọ̀tọ̀kùlú káàkiri ayé ni wọ́n ń kan sáárá sí i wọ́n ní eegun bí eyín ṣọ̀wọ́n lóòótọ́ ẹni àmúyangàn gidi ni bàbá arúgbó náà ṣe. Faith Adébọlá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.